ìjọ àmàdíyà àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o àmàdíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirizadulam ahmadu lànàbí àwọn ahmadíyà lòjíṣẹ́ àwọn ahmadíyà múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ́ dájú. kókúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ kókúrọ̀ ní ka wọn o. kàláwù ka ṣọwa káàmádì tètè ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́rin nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. kó fi súnà rẹ̀ o. ni tí mo ti ń sùn a gbà ara wa ni wọ́n tẹ̀ sẹ́wọ̀n fóun lèmi ń pè mọ́ra wa yìí èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ara wa ni wọ́n onítúfí ni wọ́n tẹ̀ mo gbà bẹ́ẹ̀. eléyìí tẹ́ ẹ gbé wá yìí tẹ́ bẹ̀. eléyìí egbewa yi wá yìí tẹ́ eléyàn wá yìí ebi tí mo ti ń sùn yìí a ara wa ni tẹ tẹ̀ tẹ̀ fóun lèmi ń wa yìí èmi gbà ara wa ni wọ́n onítúfí ni tẹ gbà mi ti pé ara wa ara wa ni onítúfí ni ó ti wà ara wa ni wa ni ìwà láàyè wa ni wa ni ẹ ẹ

tó wá lérò lẹ́yìn àbí ò lérò lẹ́yìn tẹ̀lé ẹ ó lérò lẹ́yìn kò lérò lẹ́yìn tó ó délé yín tó tó kò sí yín lọ́rùn tó wá wọ́ yín. ó ń ṣe ẹ̀ka ẹ̀ ẹni tó bá dẹ̀ ẹni kó pé òun tó bá tẹ̀lé dèdè ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà tẹ̀ tó ti bó ṣe rí yìí náà tó jẹ́ pé bó ṣe rí yìí náà àdé mi gbà tẹ̀ èèyàn wa ni wà láàyè èèyàn wa ni <laughs> ẹ tọ ẹ báwọn yẹn ti ń dáhùn pé kò kó nira báwọn ò dà bẹ́ẹ̀. àwọn èèyàn ní kò nira bá wọn ní kò nira bá wọn ó dà alhamdulilayi àwọn èèyàn sọ pé kó bẹ́ẹ̀ dẹ̀ kò yẹ kó nira bá wọn lóòótọ́ tó kó nira bá mo gbà bẹ́ẹ̀ onítúbí ni mo gbà bẹ́ẹ̀. ara بسم الله والحمد لله والصلاة والسلام ala rasulillah assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáńlá ayé níbi tí ẹ ti láǹfààní láti máa gbọ́ wa láti máa rí wa mo kí wa ní kíkí ti àlàáfíà àánú ọlọ́run kí ọlọ́run ìbùkún ọlọ́run yóò máa bá ẹnìkọ̀ọ̀kan wa. mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV ní alẹ́ ọjọ́ tòní alẹ́ ọjọ́ tòní ní alẹ́ júmọ́à déètì òní ní ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún ìsáni ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín asòfíà zatu tọ̀ríkọ́ khalafati al-islam khalafat al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ àmírù tààwùn nípa tasawuf bí àbágbàgbé ìjókòó yìí a ṣe kẹ́yìn ní ọjọ́ àlàmísì on the fifteen on the fifteen ni a ṣe ìjókòó ìkẹyìn wọ́n bọ́ sí ọjọ́ àlàmísì kéèjẹ̀ sì jẹ́ on the fifteen so òní ni on the twenty third tó túmọ̀ sí wípé ọ̀sẹ̀ kan sẹ́yìn láti ṣe ìjókòó ìsẹ́yìn gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ alhamdulillah ní alẹ́ tòní èyí tá a ti kẹ́yìn episode seventy six ni episode seventy six ní alẹ́ tòní episode seventy seven ni a fẹ́ ṣe insha allah mo lérò pé ẹ ń gbọ́ ohùn mi ní ìwọ̀nba bí ìkápá ṣe wà fún mọ́ ní alẹ́ tòní. tọ́ àlàyé lórí ọ̀rọ̀ àmírù tààwùn nípa sofia episode seventy seven ni a fẹ́ ṣe ní alẹ́ tòní insha allah lẹ́ẹ̀kan sí i mo sórí yìí ètò wa ètò yín asòfíyá táàtù tọ̀ríkọ kọ́ọ̀láfàtì al-islam ibi tí a bá dé ní ìjẹjọ ibi tá a bá dé. um, ibi tí a bá dé nìjẹjọ ni ibi tí mo ti fọ èsì pé ibi tí mo ti fọ èsì sí ọ̀rọ̀ àmírù tààwùn wípé àwa tá a jẹ́ alùsùnà àti àwọn tí wọ́n jẹ́ onísúfí wípé àríyànjiyàn ni ọba dé àríyànjiyàn náà sì ni a sì ń ṣe láàrin ara wa láti fi dá wàhálà sílẹ̀ láti fi dá wàhálà sílẹ̀ mo sì fọ èsì wípé àwọn onísúfì gan ni onírògbòdìyàn àwọn ni alùlù fìtínà àwọn ni oníwàhálà àwọn lọ ní fòòró torí wípé àwa mùsùlùmí àní dákẹ́ ẹnu fún wọn nígbà tí wọ́n bá ń pa irọ́ mọ́ Islam nígbà tí wọ́n bá ń parọ́ mọ́ Al-Qur'an nígbà tí wọ́n bá ń parọ́ mọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam mo sì mú ìtọ́ka àwọn àpẹẹrẹ ẹ̀rọ wọn wá tó ga sí wípé àwa mùsùlùmí àní gbọ́ káwa dákẹ́ káwa sọ wípé ó ti dáa bẹ́ẹ̀ ká máa wò wọ́n níran nígbà tí èèyàn bá bọ́ ọ̀tà sórí afẹ́fẹ́ tó sọ wípé sàràtúlè fàátì ó wà nínú àlùkùránì tó wá ń sọ fáyé wípé àlọ́húnmà nínú súrọ̀tù alẹ́ mọ̀rán ni wọ́n ti yọ sọ́lí nínú súrà àzábù ni wọ́n ti yọ àlá nínú súrà mariam ni wọ́n ti yọ muhammadin nínú súrà muhammadu ni wọ́n ti yọ títí dé parí ẹ rí i pé ìyọkúyọ ló yọ ọ fẹ́ da orí àwọn èèyàn mú ni ṣáwà àwọ̀ àdákẹ́ àmọ́ wòran ìyẹn máa fa ìfàkúfà yọ láti inú alukurani ṣé bá a ti máa ń tọ́ka sí pé àyà wà ní alukurani nìyẹn tá a bá sọ pé àyà kan rèé o ṣé bá a ti máa ń mú orí nínú sóra kan apá nínú sóra míì ẹsẹ̀ nínú sóra míì ojú nínú súrà míì etí nínú súrà míì tí bá a ṣe máa ń pìkẹ́ káàkiri nìyẹn. so àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí wọ́n ń dá wàhálà alẹ́ mi wọ́n ń dá wàhálà alẹ́ mi àbẹ́ni tó wòsàn tó sọ wípé anabiwa eh, Muhammad sallallahu alaihi wa sallam Jésù fi ló kọ́kọ́ ṣe kó tó ṣe Islam ó ní sufi tó lọ́mọ ń ṣe nínú ọ̀gbun ìrà ṣé àwọn àdákẹ́ tá a sì mọ̀ pé ohun tó sọ irọ́ ni sáàdákẹ́ ànídákẹ́ náà àwọn ní kí àmírù tààwùnù ó bá sọ ìtìjú tọrọ pé kí wọ́n yé parọ́ mọ́ ìsìláàmù mọ́ kí wọ́n yé pa irọ́ ìsìláàmù mọ́ tí wọ́n bá ti parọ́ mọ́ ìsìláàmù mọ́ tí wọ́n bá ti parọ́ mọ́ ìsìláàmù mọ́ ẹnìkan kò ní sọ̀rọ̀ nípa súfí mọ́ ọ̀nà àbáyọ nìyẹn káwọn onísúfí kí wọ́n mọ́ parọ́ mọ́ ìsìláàmù mọ́ ẹ rí i pé ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn mo fún wọn ní ìbéèrè kan títí dòní àti ìríyèsí omi ìlú tó fẹ́ jẹyọ yìí eléyìí tí mo fi síta tẹ́lẹ̀ ni wípé kí àwọn oníṣúfí kí wọ́n mú ohun rere kan wá tá a máa fi súnmọ́ lọ tí a máa fi rí ojú rere àlọ́ kí wọ́n mú ẹyọ kan wá báyìí tí nǹkan náà sì jẹ́ ohun rere tí kì í wá ṣe pé súnà ànábì wa Muhammad ló mú wá. wọ́n fi fìyẹn síta ní ìsìn wọ́n mà ti ń lọ bí oṣù kan gbogbo ìhàlẹ̀ wọn pé ẹ súfì ojú ọ̀nà àwọn tí wá mímọ́ ni ojú ọ̀nà àwọn tó súnmọ́ lọ́ọ̀ ni ojú ọ̀nà àwọn tí wọ́n tán sínú ọlọ́ọ̀ ni ojú ọ̀nà àwọn aládìkìrì ni ojú ọ̀nà àwọn aládùúà ni ojú ọ̀nà àwọn onígbà ni ojú ọ̀nà àwọn aláwo ni gbogbo ariwo wọn yẹn wọn ò wá rí nǹkan ẹyọ kan tọ́ka sí fún wa. tó jẹ́ pé dáadáa ní nǹkan náà tá a máa fi súnmọ́ náà tí kìí ṣe pé súnà ànábì ló mú wá. so nígbà tẹ́ ẹ̀ wá rí nǹkan ẹyọ kan tọ́ka sí látijọ́ yìí tẹ́ ẹ lè sọ wípé sufism ló originate ẹ̀ wáyé tẹ́ fi wá ń ṣí sufism mọ́ ìsìlámù lọ́rùn. nígbà tí ẹ̀ lérí tọka si tọ́ka sí tó jẹ́ dáadáa tá a máa fi súnmọ́ lọ́hùn. tẹ́ẹ̀rí tọ́ka sí gẹ́gẹ́ bíi pé ohun tí sufism mú wá àfi kó gá sí pé nǹkan náà wà ní súnà nẹ́bí wáì tí làákà èèyàn wà á lọ sí síbi wípé súnà tá à ń sọ náà ni kẹ́ ẹ fara mọ́ kẹ́ ẹ yọnu sí. wáì now. ní ìsìnkà ẹ̀rí yẹn mú wá mo sì wà lórí ẹ̀fẹ́ bá rí mú wá màá dákẹ́ lórí ọ̀rọ̀ súnfì màá dákẹ́ pátápátá tẹ́ bá ti rí yẹn mú wá. so another challenge mi tó rè fún yín èyí ní súnfì tẹ́ ẹ bá ti parọ́ mọ́ Islam mọ́ tẹ́ ẹ bá ti parọ́ mọ́ Islam mọ́ tẹ́ ẹ tako Islam mọ́ tẹ́ ẹ̀ bà islam lórúkọ jẹ́ tẹ́ ẹ̀ pin islam ní ọ̀dà tí ọlọ́run àfibíṣẹ́ rí òkú ìní sọ̀rọ̀ nípa yín mọ́. ẹ gbọ́ dáadáa o tẹ́yìn oníṣúfì ò bá ti parọ́ mọ́ islam mọ́. tẹ́ ẹ̀ tako ìsìláàmù mọ́ ẹ̀ parọ́mọ mọ́ ẹ̀ parọ́mọ ìsìláàmù mọ́ ẹ̀ tako ìsìláàmù mọ́ ẹ̀ tàbùkù ìsìláàmù mọ́ tẹ́ bá ti túbá lórí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn èmi náà ó fi yín lọ́rùn sílẹ̀ àmọ́ tẹ́ ẹ̀ bá yé máa parọ́ mọ́ ìsìláàmù tí ẹ yéé máa tako Islam lórúkọ Súfí ah, Sufi èmi ò ní fi lọ́rùn lẹ̀ àsòfíà mi ò ní fi lọ́rùn lẹ̀ torí pé lórúkọ Súfí lẹ́fi ń parọ́ mọ́ Islam lórúkọ Sufism lẹ́fi ń tako Islam lórúkọ Sufism lẹ́fi ń yẹpẹrẹ Islam tẹ́ ẹ̀ bá ti wá yé àwọn nǹkan wọ̀nyẹn ṣe èmi náà ò ní yé máa gbógun ti sufism ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbógun ti islam ẹ̀yin onísúfí ẹ̀yin lẹ kọ́kọ́ gbógun ti islam ní áfíríkà generally ogun tẹ́ ẹ gbé ti islam lágbára ó lágbára ju ogun tí kìrìsìtẹ́nì gbé ju islam. La ogun tí ẹ̀yin Sufi tẹ́ gbé ko Islam lójú ó lágbára ju ogun tí àwọn kìrìsìtẹ́nì gbé ko Islam lójú ogun tẹ́yin Sufi gbé ko Islam lójú ó lágbára ju ogun tí àwọn ọ̀sẹ̀bọlẹ̀ Áfíríkà gbé ko Islam lójú tẹ́yin Sufi bá ti túbá tẹ́ ẹ túwọ́ lọ́rùn Islam tẹ́ ẹ gbógun ti Islam mọ́ tẹ́ ẹ tako Islam mọ́ tẹ́ ẹ̀ yẹpẹrẹ ìsìláàmù mọ́ tẹ́ ẹ̀ yẹpẹrẹ kùránì mọ́ tẹ́ ẹ̀ yẹpẹrẹ súnà níbí mọ́ ẹ̀mí náà tuwọ́ lọ́rùn yín ṣé ẹ mọ̀ pé ìyẹpẹrẹ islam ìyẹpẹrẹ ànábì ìyẹpẹrẹ àlùkùránì oníkẹ́ sọ pé sọ̀rọ̀tún ní fásitì ẹ̀yọ kan ó dọ́gba sí àlùkùránì nígbẹ̀gbẹ̀rún mẹ́fà ọ̀rọ̀ tí kìrìsẹ́nì ò lè sọ against islam ọ̀rọ̀ tí abọ̀rìṣẹ́ olé sọ against Islam ẹnu sufi la ti ń gbọ́ against Islam ọjọ́ wo lẹ gbọ́ kí olóòṣà kan sọ pé ẹsẹ̀ ẹ̀fà kan ẹsẹ̀ ẹ̀fà kan o ó dọ́gba sí àlùkùránì nígbẹ̀gbẹ̀rún mẹ́fà ọjọ́ wo lẹ gbọ́ rí ọjọ́ wo lẹ gbọ́ kó ní fáwọn sọ bẹ́ẹ̀ rí ọjọ́ wo lè gbọ́ kí kìrìsìtẹ́nì ó wípé ẹsẹ̀ bíbélì kan o bóyá bàbá wọn ti ń bẹ tí ẹ máa ń kàyẹ ní o ó sọ pé ẹyọ kan rẹ o ó dọ́gba sí àlùkùránì nígbẹ̀gbẹ̀rún mẹ́fà tá a lórí rẹ̀ tí ìburú láyé yìí tó sọ bẹ́ẹ̀ rí bí òsì àwọn súfì so therefore àwọn nǹkan tí mò ń gbé síwájú yín yìí tẹ́ bá ti lè ṣèkán lọ ti parí ìṣẹ́dàtẹ̀mú nǹkan kan wá tó ga sí pé sufism ló mú not sunna anabi tẹ́bá ti lè mú wá màá tún wọ lórí sufism option kejì fún yín òun ni wípé ẹ má parọ́ mọ́ ìsìlámù mọ́ ẹ má tako ìsìlámù mọ́ ẹ̀yin onísúfì mò ń bá wí o ẹ̀yin onísúfì ni mò ń bá wí ẹ̀ ń tako ìsìlámù ẹ̀ ń gbógun ti ìsìlámù ẹ̀ ń tako ìsìláàmù lórúkọ sufism ẹ̀ ń gbógun ti ìsìláàmù lórúkọ sufism ẹ̀ ń ba ìsìláàmù jẹ́ lórúkọ sufism ẹ̀ ń yẹpẹrẹ ìsìláàmù lórúkọ sufism ẹ̀ ń kùn ìsìláàmù ní ọ̀dà míì yàtọ̀ sí ọ̀dà tọ́lọ́wọ́ bá fi kùn ún lórúkọ sufism tẹ́ ẹ̀ bá ti yí àwọn nǹkan wọ̀nyí ṣe èmi náà ò ní yéé máa dìbọ́ǹkì yín mo ti sọ fún yín bí mò ń kú lọ báyìí ní mò ń sọ̀rọ̀ yín tí a kẹ́ mo ní nínú ọ̀sẹ̀ mo ní pé ọ̀tẹ̀ mi díẹ̀ kèsè kí mo ti wà fúlí òkè kèsè kí mo ti wà fúlí òkè ṣùgbọ́n mo kàn wò wípé àtà mánéjì ṣe àwọn nǹkan míì náà kí mánéjì ṣe eléyìí náà níwọ̀n gbà tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi àlàkọ́dérì ìsìtọ́ àbí mo ti ń sọ̀rọ̀ yìí náà ó ti parí ó ti yé so pé eh, afẹ́ tẹ̀wájú lálẹ́ insha Allah. Bismillah. àgbo ni mo dọ́gbọ́n mu àgbo àgbo bà. ló kù ó bá mi fún ẹ̀yin tẹ́ ìwú mi náà ó bá mi fún yín ní àlàáfíà tọ́ a fẹ́ tẹ̀wájú o nípa ọ̀rọ̀ tí àmì ìrùtà áwùnù Uh, afa sheikh amir imamu dawud imran mọlásan kí aláwọ̀ jẹ́ kí a rí i pẹ́ kálọ̀bá ní ṣe àlékún dáadáa fún àfàwà náà àfàwà dáadáa ni àfàwà dáadáa ni ṣùgbọ́n ẹ̀ẹ́. Eh, ọ̀rọ̀ ilé ayé tó bá kọ àtẹ́lẹwọ́ sí ẹnìkan ẹ̀yìn àtẹ́lẹwọ́ ní ọkọ sí ẹnìkejì a sì rí yíṣù dúra wa lọ bọ́lá ń ṣe pé kí àfọ òrí sufism ni wọ́n ti sọ̀rọ̀ ṣùgbọ́n àgbọ̀dọ̀ wá wòran kí tálùbọ̀ kókó wọ ojú wa àgbọ̀dọ̀ lajúlẹ̀ kí tálùbọ̀ kó wọ̀ àwọn ọ̀nà tí wọ́n sọ ó nídìí sheriff ó ní ìdí ṣẹ́rì tọ́ lórí wàhálà tí wọ́n sọ wípé àǹdálẹ̀ àwọn òdá wà láàlẹ́ o àwọn àlùsúnà àwọn òdá wà láàlẹ́ o àwọn onísúfì ní kẹ́ẹ̀kì lọ fún o àwọn oníkẹ́mọ́dá láàlẹ́ mọ́ o lórúkọ sufism they are using sufizin to against to war against Islam summary Sufism nìyẹn Sufism is a war against Islam summary Sufism nìyẹn ogun tí ń ja Islam lábẹ́lé òun ni àsòfíà jẹ́ wọ̀lọ́ ìtàláà mímọ̀ kí mi ní parọ́ ohun tí ń bá sì rí èmi ò ní sọ ọ́ so ogun abẹ́lé ẹ máa ní ogun abẹ́lé náà ogun abẹ́lé sì le ogun abẹ́lé ló le jù so ogun abẹ́lé ti ń ja ìsìláàmù ọ̀kan nínú ogun abẹ́lé ìsìláàmù wọn ni sofism yìí o sofiya tàbí àtàsọ́wò so ẹ bá mi sọ fáwọn sufi kí wọ́n wá nǹkan fìdílé o wọ́n tún ti dé o mo ti dé mo ti dé sórí afẹ́fẹ́ padà ní alẹ́ tòní ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu amiru taawun ká gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ ká sì ṣe iṣẹ́ rí rẹ̀ inṣàlá. ìlànà ní túwúfù wọn ti di káràdé tó máa ṣiṣẹ́ láti àsìkò jàìlíyà túwúfù sì ní ilé àtúnyẹ là túwúfù aláwọ̀ ẹ bá fẹ́ wí ẹlẹ́gbẹ̀tì sí àwọn oníjà ìlíyà o àwọn oníjà ìlíyà yẹn kì í ṣe yí pé ẹ̀fọ́ òkú. àwọn ọmọ tó bá ti wá ń ṣe kàbá ìgbẹ́ lẹ́yìn tí nílànà ètò ẹ̀ ní ìpàdé ìsọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ àlọ́fíà àwọn ìlànà máa ń pè sófì. Àlùkò ọ̀rẹ́ sófì kan sí ọ. Subhanallah, a àmìlù tààwùn, ohun tí ẹ sọ yẹn kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀ pàápàá ohun tẹ́ ń sọ fáyé ní ìsìn ni wípé lásìkò jàìlíyà láàrin àwọn ọmọ lárúbáwá tí wọ́n ń pírákítìsì ànàfíyà àbíkílẹ̀kùn ànàfíyà ẹ fi ń han ayé báyìí ti wà nígbà náà láàrin àwọn ọmọ ní àsìkò jàìlíyà àwọn tí wọ́n ń practice ẹ̀sìn ànábì Ibrahim aleyhisalaam ni sufism tiwa ni sufism tiwa so ẹ wá classify sufi ẹ classify ẹ categorize ẹ̀sìn oríṣìí mẹ́ta so category one òní asòfíà alijaeliya. inú tí àwọn olè ti kà díẹ̀ sọ̀rọ̀ màá níbi kẹ́ ẹ display tí àtẹ ti kà díẹ̀ sọ̀rọ̀ torí àwọn òrùwọ́ ra tíra púpọ̀ ṣùgbọ́n ntẹ́ sọ̀rọ̀ kò sí àbá kan tèmi mọ̀ tó sọ̀rọ̀ nípa súfí tó jẹ́ onísúnà tó sọ bẹ́ẹ̀ rí ṣeréwu tó rọ̀ mọ́ ń tẹ́ sọ wẹ́rẹ́ yẹn tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ kí n ṣàlàyé ẹ̀ fún yín. ẹ ń fi rinlẹ̀ wípé lára ẹ̀sìn ànábì Ibrahim ní sufisimu nìyẹn o torí pé ńgbà tẹ́ ń sọ ní ìsìn ẹ̀ ní lásìkò jàìlíyà àwọn tí wọ́n wà ní orí ẹ̀sìn baba wa Ibrahim tá à ń pè ní hanifiya. ẹ́ si bẹ́ẹ̀ ló ṣe nítorí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ó dúró dìwà ó dúró wájú yìí fẹ́ dàbí ọrọ ọkùnrin aláìmọ̀ kankan tí èmi àti ń ó wá ń sọ fún mi lọ́jọ́ náà lọ́hùn pé ah, àbúrò ẹ̀ náà kí ni pírọ́blẹ́mù ẹ̀ pẹ̀lú sufizimu náà sọ̀rọ̀ pé sufizimu yìí sùfíyà yìí sọ̀rọ̀ pé ànábì gan balayé ni mo ní ẹ̀ ẹ́ ànábì balayé ayé ti bolú ti bá o torí àárín àwọn lárúbáwá lọ́lọ́ ti gbà ànábì ti dé ó sì rántí gbogbo àgbàlá ayé níbo ló ti á bá sùfíyà ah, ó ní kùránì gan ti rinlẹ̀ bẹ́ẹ̀ kùránì gan kọ̀ǹfàmù ẹ ó ní sórí sùfíyà yẹn gbogbo àwọn ànábì ọlọ́run ní máa ṣe é ó lànà ànábì Ibrahim aleyhisalaam òun náà ti sùfíyà ànábì Musa aleyhisalaam òun náà ti sùfíyà mo mọ̀ pé mo mọ̀ tó ń gbọ́ tuntun ànábì Ibrahim ti sùfíyà ànábì Musa ti sùfíyà ọ̀wá dàkún àjọ tí láyé ńgbà náà ni àjọsí láyé nígbà náà ni so definitely tí àkàn ló kà tó sọ bẹ́ẹ̀ ah ó ló kọjá ọ̀rọ̀ tí àkàn ó ní kùránì gan ló ń kà ó ní àlè kùránì gan ló ń kà ó níbẹ̀ ló wà ah dákun ṣáptà wo fásì wo ah, ó ní bẹ́nu súrátù ṣe eh, súrátù lẹ́hálà ó ní ọ̀gbọ́n tọ́lọ́ ọba sọ pé fi sùn fi. في صحف إبراهيم وموسى mo ní subhanallah kí ló wí fi sufi ibrahim wà musa sufi ibrahim ẹ kí á lè túmọ̀ tó wí lẹ́nu ó ní tí ọlọ́run sọ yìí tí ń bá bọ̀ nu àyà tó síwájú rẹ̀ ó ní ṣe mọ̀mọ́ ọlọ́run bọ̀rọ̀ kan bọ̀ ni. kọ́lọ̀ tó wá parí súrà yẹn pẹ̀lú fisufi ibrahima fàmúsá ó lọ́lọ́ ń sọ̀rọ̀ nípa sufi ibrahima àti musa ni. mo ní kí ló ń try láti sọ kò tí ì yé mi dáadáa o ó lè ti bí musa gbọ́ sufi ah la ilaha illallah muhammadu rasulullah mo ní ah báyìí ló ṣe luku tó Allahu akbar Allahu akbar mo ní sórí àdánwò ara rẹ pọ̀ alákọ̀ọ́kọ́ ò ní alikirọ́à alikirọ́à ìtẹ̀júwìdì kò sí fún ọ oníkàtẹ̀ kọ́kọ́ kò sí ìtẹ̀júwìdì lẹ̀ alikirọ́à mùdẹ́rọ́dù alikirọ́à ò mọ bí ẹ̀sẹ̀ máa ń pe ara àti lárúbáwá tí ọ̀kan òfin ní jọ ìkejì kò sí fún ọ èmi ẹlẹ́ẹ̀kejì ọ̀tún wá rí ìtumọ̀ tí wọ́n túmọ̀ sínú tíà ọ̀tún rí jíwò àdánwò kejì nu àdánwò kẹta lára ẹni pé nítorí àti fi sufisínù rinlẹ̀ fún mi àti fáwọn tọ́jọ́ ń gbọ́ wáyé ọwa ń parọ́ mọ́ Ibrahim mo ń Musa kai àdéhùn ni o fi suhuf suhuf ọmọ ìyàtọ̀ láàrin suhuf ati suhuf <laughs> o strongi ṣe tá mi ẹ confam mo sọ. Ah. ọ̀gá o allahumma afini afiyatan la yugadiru saqaman allahumma afini afiyatan la yugadiru saqaman mo fẹ́ kọ̀ fáàmù sẹ́yìn gbọ́ mi ah ok. mo fẹ́ kọ̀ fáwọn tẹ̀mí gbọ́ mi. tọ́ mo ti mọ̀ pé ń gbọ́ mi ohun mi ọkàn rí bí sí mari mi ká ká lò bẹ́ẹ̀ ká lò bẹ́ẹ̀ mo ní sukuf lọ mo ní ẹ gbé musaf bá ń gbé musaf bá ń gbé musaf wa la bá sí mo ní wo tí aláwọ̀ kọ sínú Qur'an fi sukuf sọ́ọ̀dì ha fa sọ́d ha fa sukuf ohun tí ìgbà àṣẹ jọ ń fà kì í sọ̀rọ̀ sukuf kì í sọ̀rọ̀ jọ ń fà ní sùfíyà sùfíyà so wọn wá lè differentiate láàrin sùfíyà àti sukuf pẹ̀lú ipò tó wà lójú ọ̀nà tẹ̀líkọ́ amọ́dá tìjáni o ò lè differentiate láàrin suhuf kai suhuf tí a ní jẹ́ suhuf tí a ní jẹ́ suhuf jámù sọ̀hífà jámù sọ̀hífà sọ̀hífà tún jámù ẹ̀ ní suhuf so ṣé ẹ̀rí rẹ nu ó lẹ́rìí ìhun mu ní à ó mọ̀ ìga o súhùfù ni ọlọ́run sọ kìí ṣe súhùfì ohun tí mo lè fi ọ̀rọ̀ àmírù táwùlù wì pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe nísìbà súfí sí ẹ̀sìn baba ńlá wa anabi Ibrahim aleyhi salam wọ́n ń ṣe àfitì súfíyà. Su, tí wọ́n ń ṣe àpìtì ẹ̀ sí ẹ̀sìn àdìfíyà orúkọ míì fún Islam ní jẹ́ àdìfíyà àdìfíyà orúkọ mìíràn fún Islam ní jẹ́ àdìfíyà nínú ọkọ tí Islam ń jẹ́ òní àdìfíyà orúkọ yìí ọlọ́run lò fún baba ńlá wa nabi ibrahim alayhi salam àmọ́ kánà ibrahim yahudiya wàlá nasraniya walakin kánà eh, hanifan hanifan musliman wàmà kánà nínú ní mushrikin so ìpínlẹ̀ ti yọ hanifiya nìyẹn hanifan ẹni tó straight tó dúró tó dúró tán tó dúró tán sínú ẹ̀sìn ọlọ́run tí ò mọ yẹ̀sọ́tún tí ò mọ yẹ̀sọ́tìsì tó dúró tán sínú ẹ̀sìn ọlọ́run tó dúró tán sínú ẹ̀sìn ọlọ́run. èmi ò tí ì rí àáfàá kankan tó kọ àjáde tó sọ tí àmírù tààwùrù sọ yìí o eléyìí tí èmi mọ̀ táwọn àáfàá sọ pàápàá jù lọ àfa àwa sheikul islam ibnu taimiya àtàwọn àfa àyòkù òun ni wípé nígbà tí àwọn àfa àwa tí wọ́n ń tí wòye sí kí gan ni ìtumọ̀ asòfíyà. kí sì ni kí ni wọ́n fi tì sí ok nígbà táwọn àfáà wa tí wọ́n ń tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣàlàyé lórí kí gangan ní jẹ́ àsòfíà kí ni ìtumọ̀ rẹ̀ nínú ọ̀nà tí yẹn sì máa ń gbà mọ̀ túmọ̀ ọ̀rọ̀ oní tá a mọ̀ sí ẹtìmọ́lọ́jì ìjà rí ìtàn kankan tí a lè fi sọ̀pọ́ọ̀tì ìtumọ̀ sòfíyà ibẹ̀ ni àwọn àáfàá ti wá mú oríṣiríṣi ọ̀rọ̀ wá according to bí wọ́n ṣe ń gbọ́ lẹ́nu àwọn tí ń pera wọn ní súfí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ń kálukú sọ pé à ìtumọ̀ àsùfíà tòun òun lélẹ́yìí ìtumọ̀ àsùfíà tòun òun lélẹ́yìí ìtumọ̀ àsùfíà tòun òun lélẹ́yìí. Okay? tó ń kálukú tí wọ́n ń kálukú ṣe kéde tí wọ́n mú àwọn ìtumọ̀ ọ̀rọ̀ wọn wá ibẹ̀ ni wọ́n ti wá sọ pé àsùfíà tẹ́ yìí o nísìbàtán wọ́n ṣe àfitì rẹ̀ wọ́n ṣe àfitì rẹ̀ ni ìlà rọ́jù lẹ́nu wọ́n rìfà bí zuhud wọ́n ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ ọkùnrin kan ni o. tí orúkọ rẹ̀ ń jẹ́ súfà ọmọ bashar ọmọ bashar rajulun urifa bizuhud fil jahiliya ọkùnrin kan tí ó gbajúmọ̀ tàbọ́kùnrin kan tí wọ́n mọ̀ mọ́ ìráyésá nígbà dàìlíyà. kì í ṣe báwọn àáfàá sọ wípé àwọn oníṣúfì kan ń bẹ lásìkò gàìlíyà àmírù tààwùnù ẹ kí ìsàrin yẹn dáadáa kì í ṣe pé àwọn àáfàá sọ pé àwọn oníṣúfì kan bẹ láàrin àwọn lárúbáwá lásìkò gàìlíyà. ohun tí wọ́n sọ ni pé wọ́n ń wá ẹtimọ́lọ́jì sòfíyà kẹ́límọ̀ sòfíyà wọ́n wá sọ wípé ẹtimọ́lọ́jíkálì o a lè tírèsì sòfíyà yìí pé ó yá orúkọ yẹn lò gẹ́gẹ́ bí ìṣesí àwọn oníbídíà pé wọ́n sábà nínú ìṣesí wọn ni pé ọkọ̀ tí wọ́n bá gbèrú wọ́n máa ń jẹ́ oko èèyàn ni ẹ máa ń ṣe àfitì ara wọn sí ẹ̀rí àwọn kan pẹ̀lú àwọn ní onítìjàníyà nítorí ahmada àtìjàní àwọn kan pẹ̀lú àwọn ní oníkọ̀dìríyà nítorí abdulkadiri àlìjìdání àwọn kan pẹ̀lú àwọn ní. àwọn kan pẹ̀lú àwọn ní onínìyàsíyà nítorí ti ibrahim nìyàsí so nínú nínú ìṣesí àwọn oníbíbíà ni pé wọ́n sábà máa ń fira wọn tì sí individual personalities ok làwọn àfáà wa sọ wípé sùfíyà tẹ́ ẹ rí yìí o láti ara ọ̀rọ̀ orúkọ arákùnrin kan tí ń jẹ́ sùfà ọmọ báṣárù látara sùfà the word sufa sufatun bolu bashar sufatun ibùnú bashar látara rẹ̀ ni àwọn kan kílèmù pé ẹni yẹn làwọn bá jẹ́ orúkọ torí pé lásìkò gbajà ìlíyà arákùnrin yẹn màrúfù bizuhudi wọ̀tá abudi wọ́n mọ̀ pé ó jẹ́ nìkan tó ráyé sá wọ́n mọ̀ sí olùráyé sá ìyẹn ló wá mú káwọn àáfàá wa wá fèsì wípé dáàkà rọjò ọkùnrin náà tí wọ́n ń pè ní sunfọwọ báṣà kò sí ẹnìkankan tó sọ nípa rẹ̀ lásìkò ànábì lásìkò àwọn sọ̀hábà. So so àwọn ará àjà ìlú ni wọ́n kàn mọ̀ pé ọkùnrin kan bẹ tí jẹ́ súfà nígbò tí jà sí pé àwọn ń tìyà níyà ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ọ̀bọ ọbọ tó fẹ́ tó ń igi ni ẹ̀rí tó bàbá ti náwó igi ilé ẹ̀ka ilé tọrọ rọ̀ mọ́ ilé yóò tó rọ̀ mọ́ ma ilé yóò tó rọ̀ mọ́ ẹ̀ka ilé yóò tó gbogbo ẹgbẹgbẹ kó bàbá àlè jábọ́ ọ̀bọ ni ó sì dà níyà látara pé wọ́n ṣàwọn wá ibo làwọn ó ṣàfitì orúkọ yìí sí tí ó lè ní wéètì bí wọ́n ti rántí pé nígbà kan rí láàrin àwọn lábúbáwá o ọkùnrin kan ń bẹ tó gbajúmọ̀ lásìkò jàìdíyà torúkọ rẹ̀ ń jẹ́ súúfà àwọn oníyìn náà ti dá a báwọn tẹ́ bá ti yá àbà wọn léèrè pé níbo làwọn ti rí ókọ yìí àwọn ọ̀lì sọ wípé ó kọ àwọn o àwọn àwọn àwọn dìrá ìpẹ́ jáde látara ọkùnrin tí ń jẹ́ súúfà ọmọ bashar súúfà tóun tá a bá ti fi yá ní síbàtì kí ló máa di ó máa di sùfíyà. So so kò sákọsílẹ̀ kan tó lálàáfíà tó sọ wípé kọ́ọ̀mù sùfìyùnà mọ̀jùdùnà fìlíjàhìlìyà bẹ́ẹ̀nẹ̀lẹ̀ àrọ̀ kò sí tó bá sí wà ẹjẹ́ á rí àbí ètò ẹ̀sọ́ yìí kò wọ́ọ̀kì. wọ́n kàn ṣàfihàn tí ó kọ wọn sí ọ̀dọ̀ ọkùnrin yẹn ni. oríṣiríṣi nǹkan ni wọ́n si ṣàfihàn ọkọ wọn sí ìgbà míì wọn á ní àwọn tó wà ní sáfù wájú ní jẹ́ ìgbà míì wọn á ni ìgbà míì wọn á ní àwọn àwọn ni ìgbà míì wọn á ní àwọn tó gbé ni ìgbà míì wọn á ní àwọn tó tọ́ sínú ọlọ́run ni ìgbà míì wọn á ní àwọn tọ́kàn wọn mọ́ ni ìgbà míì wọn á mú kàtà káàkiri bí ọ̀bọ lẹ́pẹ́ wọ́n máa ti náwó mẹ́kẹ́ tó rọ̀ dòdò tó fẹ́ ló tún fọwọ́ kejì yóò tún nà mẹ́ẹ̀kẹ́ lé tọ́wọ́ tó fẹ́ gábọ́ yóò tún náwó kejì kò sáfẹ́ gábọ́ yóò sì jábọ́ náà ni yóò sì kíni yóò jábọ́ kẹ́yìn ni. so the point i'm emphasizing here is that kò sí ẹ̀rí kankan tó lálàáfíà tó ń sọ wípé sufism kan bẹ láàrin àwọn lárúbáwá kábẹ́ẹ̀tì tó dé sufism lè wà níbùmí o but láàrin àwọn lọ́dúnbáwá kò sí sufism pàápàá jùlọ ẹtú wá ń tún ń dákọ àlèfíyà ẹ̀sìn ìsìláàmù nìyẹn tọ́lọ̀ fi rán àmẹ́díwá Ibrahim alayhi salam kò jọra wọn náà kò jọra wọn o so kò sí ẹ̀rí kankan tá a lè rí tọ́ka sí wípé àwọn lárúbáwá tó ní súfì ń bẹ láàrin wọn kárẹ̀bí tó dé kò sí. àmọ́ nígbà táwọn onísúfì sáwọn ikí ni wọ́n kí e, e, e, bóun ni wọ́n ṣe ṣàlàyé ọkọ̀ wọn wọ́n ni wọ́n wọ́n ni wọ́n ìtàn tan arákùnrin tí ń jẹ́ súfà ọmọ báṣárù ẹni tí wọ́n mọ̀ nígbà náà pẹ̀lú ìlàyé sá. kéèrè mọ̀ bọ́rọ̀ tí àmìlù táwùlù sọ yìí wọn ò ṣàkíyèsí ẹ̀ dáadáa ọ̀rọ̀ wọn ti ní contradiction nínú ṣé lẹ́yìn gan sọ wípé lásìkò ànẹ́bí sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀rọ̀ yìí àti play lọ ṣẹbẹ́ sọ pé súfì o wọn gbọ́ yín lásìkò ànábì súfì o wọn gbọ́ yín lásìkò àwọn sọ̀hábà tọ́wọ́ dá sí pé súfì bá ń bẹ ní àsìkò jàìlíyà kò yẹ kó kọ rẹ̀ wá parẹ́ báwọn kó parẹ́ tán o. Kama má gbọ́ lásìkò ànẹ́bì ká má gbọ́ lásìkò àwọn sọ̀hábà kó wá dá sí pé over the centuries lásìwà máa gbọ́. torí náà ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀. Allah subhanahu wa kò ròyìn ànẹ́bì Musa pẹ̀lú Sufi nínú Al-Qur'ani. ànábì oroyin anebi Musa pẹ̀lú sufi nínú àdìsí rẹ̀ Allah òròyìn Isa pẹ̀lú sufi nínú kùránì ànábì ní òròyìn ànábì Isa pẹ̀lú sufi nínú rẹ ok ò sì arákùnrin tí ń sufa ọmọ bashar kò sọ̀rọ̀ ẹ̀rí fáwọn àwọn gan ìtàn súfà ọmọ bashar kò sí nínú alukur'an tọ nígbà tí àwọn onítàn tí wọ́n wá sọ pé ọkùnrin tí ń jẹ́ súfà o ọmọ bashar ọkùnrin kan ni o tí wọ́n mọ̀ pẹ̀lú ràyíṣà lásìkò jàìlíyà àwọn onítàn àwọn alùsíra wọ́n kọ sínú síra bẹ́ẹ̀. ok àwọn alùsíra yìí kan náà wọ́n tó wá jẹ́ ká mọ̀ wípé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam olùráyé sá ni àwọn onítàn wọ́n kọ sínú tíra àtàwọn wípé ọkùnrin kan tó ń jẹ́ súfà ọmọ báṣáru olùráyé sá ni lásìkò yàìríyà àwọn onítàn wọ́n tó wá kọ wípé ànábì wa sallallahu alaihi wasallam olùráyé sá èwo nínú àwọn méjèèjì ló yẹ ká wò kọ́ṣe tá a bá fẹ́ jẹ́ olùràyíṣà tá a fi gba láadá lórí ìràyíṣà wa ṣé súfà ọmọ báṣárù láàkú òkọ́ṣe ni àbí àlejò Muhammad sallallahu alayhi wa sallam kò ní yé méjì nínú wípé tá a bá wo súfà ọmọ báṣárù kọ́ṣe àwa náà ti di ará ajá ìlíyà nù torí pé ìráyé sáyì ohun tó ń pè ní ìráyé sáyì tá a bá lọ pẹ̀lú súnà nẹ́bí lórí ẹ̀ ìyẹn ó dìdàkudà o oríkì ìráyé sá àní gbọ́yé tá a bá lọ pẹ̀lú súnà nẹ́bí. so nítorí náà tí sùn fọmọ báṣà lásìkò ìgbà ìmọ̀ kan tí wọ́n bá sọ pé ó ráyé sá kò ná wa ní nǹkan kan kò ná wa ní kólóbù oyún wèrè ni àbùkátà ti súfà ọmọ bàṣà ọlọ́run ọ̀sọ̀rọ̀ rẹ̀ àdébí ọ̀sọ̀rọ̀ rẹ̀ àwọn sàábọ̀ ọ̀sọ̀rọ̀ rẹ̀ àwọn akọ̀tà ìsìláàmù tí wọ́n tìtì ọ̀rọ̀ ọjà ìlíyà tí wọ́n kọ̀ọ̀kan ni wọ́n ọ̀rọ̀ ọmọ Okay, so pé ó ráyé sá ànábì wa wá ní olùráyé sá jùlọ òun sì lẹni tó yẹ káwò kọ́ ṣe torí náà àwọn ò ní ìdí káwá fira wa tì sí ọ̀dọ̀ ọkùnrin kan tó jẹ́ olùráyé sá nígbà ìmọ̀kan káwá fi ànábì wa Muhammadu sílẹ̀ àwọn ò ní ṣe bẹ́ẹ̀ tiwa àmì ṣe bẹ́ẹ̀. Ah. so àlàyé tí mo fẹ́ ṣe ní orí yẹn nìyẹn o àwọn òbùkátà sí súnfọ̀mọ́ báṣà àwa mùsùlùmí lèmi sọ o àbùkátà sí ìráyé sáà ọmọ báṣà àmọ́ àwọn kèfèrí àwọn lè bùkátà sí o ànábì wa ìráyé ń bẹ lára rẹ̀ gbígbí òsèlú lórí

àwọn èèyàn fáláfáfá yìí lọ́dọ̀ bí ni wọ́n fi bú ìlú jẹ́ inú tí ìbá wọ bẹ̀ èèyàn kọ̀ dá àlà ọlọ́run àtàlábì rẹ̀ bẹ́ẹ̀ náà ṣe láti lòdì àìní àyè náà ẹ̀jẹ̀ ti dàbẹ́ ilẹ̀ tí ń lò. tọ́ ẹgbọ́n lẹ́ẹ̀kan sí ẹ lákùnrin. sóbì ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ wọn náà ní sóbì àwọn greek sóbì àwọn ẹ̀yà ní tó tẹ̀lé lágbára ibo àwọn pàṣẹyàn náà ló tó fi ṣe ìjà àwọn èèyàn fásitápà ní lọ́dọ̀ bí wọ́n ti wú ìjà èyí ó fẹ́ bá wọ rẹ̀ lọ́kọ̀ dáa àlà ọlọ́run náà lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ṣẹlá ti lo ìjà ìdí àyè náà ẹ̀ṣẹ̀ ti dàbẹ́ ilẹ̀ tí lò. a ti gbọ́ nǹkan tí àmírù tààwùn sọ wọ́n sọ wípé kẹtàkẹ́ mọ́ bínú o ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ẹ máa bá mi bánẹ́ẹ̀dì bí mo ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yìí so ó dàbẹ̀ ni pé orí pọ́ǹsì ni màá ti láǹfààní àti dúró inshallah ẹ jẹ́ kí n sáré ṣiṣẹ́ rú rẹ̀ o wọ́n ní àwọn greek àwọn náà ní sùfíyà tiwọn àwọn persian wọ́n náà ní sùfíyà tiwọn wọ́n ní philosophical sufism uh, ní persian and greek sufism so wọ́n ní bí yẹn bá lò yẹn wọ́n ní yóò kọjá ẹnu àlà wọ́n tún wá ní tìjà ìlíyà náà tìjà ìlíyà eléyìí tí mo sọ pé kò sí kankan ní tìjà ìlíyà ṣùgbọ́n amiru tààwùnù sọ wípé tí wọ́n bá lo ti jàìdíyà náà ìyẹn náà kì í ṣe tànàbí ni wọ́n ti lù ṣe rí nǹkan méjì mo fẹ́ sọ láàrin alákọ̀ọ́kọ́ náà òkọ́kọ́ sí súfì jàìdíyà láàrin àwọn lárúbáwá súfì greek súfì persian ló wà àwọn náà sì ni wọ́n kó súfì wá sí iraq àwọn greek àwọn súfì greek súfì persian Iranian Sufism Greek Sufism àwọn náà ni wọ́n kó Sufism yẹn àní wọ́n kó wá sí Iraq afọ́padà sọ̀rọ̀ kan Iraq àwọn náà ni wọ́n wọ́n gbé Sufism yẹn wá bẹ́ẹ̀ ìròrí àwọn ará Greek tó jẹ́ ìròrí ẹbọ àtàwọn ará Persian tó jẹ́ ìròrí kúfúrú tí wọ́n ń pè ní Sufism òun náà ni wọ́n dọ́gbọ́n gbé wọlé ní Iraq ok tó wá sàn wá sí Morocco àwọn náà padà sọ̀rọ̀ Iraq àti Morocco náà kókó ń ta fẹ́ sọ láàrin ni wípé kò ní ìdí kí àmẹ́rù tààwùnù kan dára wọn láàmú kan stress ara wọn lórí ọ̀rọ̀ yìí ju bó ṣe yẹ lọ ọ̀rọ̀ ti fojú hàn Greek and Persian Greek àtàwọn Persian àwọn ni àwọn ni wọ́n ní Sufism period àwọn Greek àtàwọn Persian àwọn ni wọ́n sekini, kíni àwọn ni wọ́n ní Sufism period. ti jàìlíyà tẹ̀ ń wí ẹni tí wọ́n àti sọ bí yẹn ṣe jẹ́ pé ọkùnrin yẹn ó jẹ́ olùráyé sáà kò péré ẹ̀ ní súfì tí àwo ni wọ́n kọ sí pé àwọn lárúbáwá ń pera wọn ní súfì pé àwọn lárúbáwá kan o wọ́n ń pera wọn ní súfì yóò kárẹ́bì tó dé let him produce that text let him produce let him produce that text that reference come out with your reference. Uh, uh bẹ́ẹ̀ dàpọ̀. so greek persian àwọn ni wọ́n ní sufism period gbogbo sufisimu tìjàníyà ni kọ̀dìdíyà ni ṣàzèlíyà ni nkankan ni àwọn ni wọ́n ní gbogbo òrí yẹn àwọn ni wọ́n ní àwọn Greek àwọn Persian àwọn abọ náà àwọn abọ àwọn tí wọ́n ń bọ òṣùpá àwọn tí wọ́n ń bọ òkú tí wọ́n ń bọ sàárè àwọn ni wọ́n ní ìròrí sufisimu period. ẹ wá sọ pé ẹ. Eh, Eh, bẹ́ẹ̀ náà tí a bá lo ti jàìlíyà yẹn náà kì ṣe tànẹ́bì ni a ti lò sànẹ́bì ní ni irú ọ̀rọ̀ rọ́dà dáwò nìyẹn sànẹ́bì ní sùfí ni ṣẹbẹ́ ẹni gbọ́ sùfí lásìkò ànẹ́bì ọ̀sẹ̀ tó wá di pé sànẹ́bì ṣe ti tànẹ́bì láti lò no in a better presentation ẹ̀ àmì ò nítorí ẹ kí ẹ sọ ni pé. bẹ́ẹ̀ náà ni tí ẹ bá lo ti jàìlíyà náà tẹ́ ẹ bá lo ti jàìlíyà náà kì í ṣe súnà ànábì ilẹ̀ tí ì lò lọ́yẹ káwí ẹ̀yin sọ pé bẹ́ẹ̀ náà tí ẹ bá lo ti jàìlíyà yẹn náà kì í ṣe tànábì ilẹ̀ tí lò èwo tànábì fi ìṣubùhà ọ̀rọ̀ yẹn ní pọ̀nà ọ̀rọ̀ yẹn ní ambiguity kì í ṣe tànẹ́bí ṣé sufi kan bẹ tí tó ń tẹ̀sí tànẹ́bí ni. ṣé sufi kan bẹ tí ṣe tànẹ́bí ni ṣẹbẹ́ yìí náà ẹgbẹ́ ẹ̀pín sufi sí mẹ́ta ẹni kan ti greek ẹ̀kan ti persian ẹni kan ti jàìlíyà so kò sí tànẹ́bí kankan bẹ́ẹ̀ èmi kàn tó ń tẹ̀ láti explain further wípé tíjà ìlíyà gẹ́gẹ́ ò sí kò sí tíjà ìlíyà kankan bẹ́ẹ̀ tó ti yẹ súfà súfà ọmọ báṣárù ọkàn jẹ́ aráyé sá ni kò sẹ́ni kankan tí wọ́n ń pè ní súfì lásìkò ìjà ìlíyà kò sí wọn ò pe àwọn kankan ní súfì súfì yúnù lásìkò jàìlíyà kò sí but ẹnìkan bẹ tẹ́ ń pè ní súfà làwọn súfì tí wọ́n wá jẹ́ àrọmọdọ́mọ àwọn gíríkì àti káṣíàmì ní wá ń wá àtàmọ́ àtàmọ́ ní wọ́n fẹ́ sọ̀rọ̀ ọmọ ọkùnrin yẹn létàlétà. okay now ká tún ṣe rọ́pù ṣùgbọ́n àmì eléyìí náà pé ẹni bẹ́ẹ̀ náà ni tí ẹ bá lo ti jàìlíyà yẹn náà kì í ṣe tànẹ́bì ilẹ̀ tí ì lò no in a better way ohun tá a sọ fáyé ni pé bẹ́ẹ̀ náà ni tí ẹ bá lo ti jàìlíyà yẹn náà kì í ṣe súnà ànẹ́bì ilẹ̀ tí ì lò torí pé wọn kì í pe súnà ànẹ́bì ní súfì ànẹ́bì wọn yẹ pe súnà ànẹ́bì ní kíni súfì ànẹ́bì nígbà tẹ́yìn ṣe àfáà àdìkú láìsàfì bàbá ìpínlẹ̀ ṣàbí ni sọ pé sufi anabi ẹni wọn pé kọ́kọ́ ti gbọ́ sufi anabi ìsọkúsọ ìsọkúsọ ni. ok so àwọn gíríkì àwọn gíríkì àwọn persian àwọn ni wọ́n ní ohun tí wọ́n ń pè ní sufism originally àwọn ni wọ́n ní ìròrí ìbọ̀rìṣà ìròrí bíbọ òkú ẹ sì rí pé àwọn Súfí àwọn Súfí lágbàáyé lónìí igun kan ni wọ́n nínú igun tí máa bọ sàréè tí wọ́n bá láwọn lọ sí káúlà kí ni wọ́n lọ sí mẹ́ẹ̀ wọ́n lọ bọ sàárè ni lórí social media ń jò ní mo rí obìnrin kan obìnrin kan tó ń sọ̀rọ̀ nípa sufi tó ní àwọn sufi wọ́n lọ sí kaula wọ́n lọ sa òkú tọwọ́ sàárè wọ́n wá ń kó sínú bọ́tù wọ́n rọ mí sí wọ́n mú àmì nìyẹn pé ẹlẹ́sìn bíbọ sàárè làwọn Sufi ìròrí àwọn Greek àtàwọn Persians ni. so it is a a in fact amiru taawunu adama allah hayataka ala alkhair ọ̀rọ̀ yẹn pé sufi greek sufi persian òun gangan ni sufi nípìlẹ̀ àwọn ni wọ́n ní àwọn Greek àtàwọn Persian àwọn ni wọ́n ní wọ́n kàn wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìkan wọ́n fi gbé wọ inú ìsìláàmù ni àwọn Greek àwọn Persian àwọn ni wọ́n ní dúkìá wọn ní dúkìá wọn ní wọn ò sì pẹ́ nìkankan ní alùtàsọ́wúfù tàbí àsòfìyún lásìkò jàìlíyà láàrin àwọn lárúbáwá ok ṣùgbọ́n àwọn Greek àwọn Persian àwọn tó pè ní Iran àwọn yẹn ni wọ́n ní sufi ẹ̀dá sufi padà sí ìránì ẹ̀dá padà sí greek ṣe ti gbọ́ ẹ̀dá sufi padà ẹ̀yin sufi ẹ̀dá padà fún wọn súnà ànábì ní kẹ́ ẹ dúró tì súnà ànábì ní kẹ́ ẹ máa ṣe. okay so ẹ jẹ́ kí a dúró níbẹ̀ yẹn ẹ i mo manage body náà ni mo manage body ni so ẹ aláwọ̀ ṣe dáadáa fún wa a kí tí wọ́n tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí wọ́n jẹ́ ká mọ̀ ìròrí greek ìròrí persia ni ìròrí greek ìròrí persia ni kì í ṣe ìròrí islam kì í ṣe sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam so gbogbo ìròyìn sufi ẹ ti mọ ibi tẹ ẹ ti sàn wá báyìí ẹ ti mọ orí ìrùn yín ọ̀dọ̀ àwọn ará greek àwọn ará persian lórí ìròyìn o so òjò báyìí lọ so. Eh, mọ̀lẹ́bí yín ẹ ti dá mọ̀lẹ́bí yín mọ̀ ẹ ti dá ẹ ti dá eh, ara yín mọ̀ oníkùránì ẹ ti mọ àwọn èèyàn yín báyìí ní ìsìn àwọn ará greek ará persia ní o ó ti yé àwọn ni wọ́n ní sùn fífẹ́ pàṣípì so kò jù báyìí lọ so kẹyà kí àmírù tààwọn kẹkẹ dáadáa tó ràn yín létí ilé torí ọ̀pọ̀lọpọ̀ yín ti gbàgbé orírun yín ẹ ti gbàgbé orírun yín àfáà lókùmọ́nù ẹ ti gbàgbé orí ìrùn yín àwọn bàbá yín gan wọn mọ̀ pé greek àti persia lórí ìrùn sufi so amir taawun ti ara yín létí báyìí tó ti yé so dípò tẹ fi ń lọ káwùlà ẹ ti ẹ ti gbàgbé orí ìrùn yín so ẹ orí ìrùn yín ni kẹ́ ẹ lọ greek greek ni kẹ́ ẹ lọ àti persia ibẹ̀ ni kẹ́ ẹ lọ ibẹ̀ lórí ìrùn yín wà ó ti yé so èyí tó wá pè fún jù ni pé kẹ islam kẹ fi súnà ṣe islam ní ìsìlẹ̀tì mọ̀ pé sufism greek àti persia ló ní ẹ fílẹ̀ fún wọn náà ẹ fi sufism ẹ fílẹ̀ fún wọn ṣe ti ẹ fílẹ̀ fún wọn o láwọn ṣàánú wa o láwọn ṣàánú wa. Hmm. tọ́ ẹ jẹ́ ká lọ so a o a tún máa pàdé alẹ́ ni tí mo ti ń tó a gbà pé ara wa ni wọ́n tẹ̀ tẹ̀wọ́n fóun lèmi ń pè mọ́ra wa èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n bolé tún ni wọ́n tẹ̀ mo gbà bẹ́ẹ̀. sòyíṣẹ́ àgbà pé ara wa ni wọ́n tẹ̀ tẹ̀ fóun lèmi ń pè mọ́ra wa yìí èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onítúfí ni wọ́n bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀ sẹ́wọ̀n sọ́mi ti pé bàbá yìí mọ́ ara wa ara wa ni onítúfí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ẹ ẹja gbọ́. ó fi ṣẹ̀lẹ̀ tó fi máa ń ṣe bàbá ní bàbá wa sáwọn bí ní túfí máa ń ṣe rẹ̀ ní ẹgbọ́n àwọn náà ni mò ń kọ̀ sí yẹn. Sufi bajo. ¿Ah? Se ¿Qué? ¿Qué? ¿Qué? ¿Qué? Hmm. ṣe ẹ̀rí báyìí nìyí. bàbá tẹ̀ sí nígbà náà ọlọ́sọ̀rọ̀ yẹn ní ìsìn ẹ̀gbọ́n ó ti ń ṣera rẹ̀ ṣẹ́gbọ́n ẹ wo ni tẹ̀sọ̀bá àtòkó o sí ni? bẹ́ẹ̀ wà ọ̀rà yìí ṣé ọ̀run yín ló kó tẹ̀sọ̀bá àti ni? níbi ikú rẹ̀ ní ara rẹ̀ ló ń ṣe ẹ̀ẹ́dá tó kó di fìlà tó sórí. ọgbọ́n tó ọwọ́ yóò ti gbọ́ mọ́ fìlà fìlà. tó wá lérò lẹ́yìn àbí ò lérò lẹ́yìn tẹ̀lé ẹ gbogbo ó lérò lẹ́yìn kò lérò lẹ́yìn tó ó délé yín tó tó kò fi yín lọ́rùn tó wá wọ́ yín. ó ń ṣe nǹkan ẹ̀ ẹni tó bá dẹ̀ ẹni tó pé òun tó bá tẹ̀lé dédé ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà tẹ̀ tó ti kó ṣe rí yìí náà tó jẹ́ pé kó ṣe rí yìí náà àdé mi gbà bẹ́ẹ̀ èèyàn wa ni wà láàyè èèyàn wa ni <laughs> ẹ tọ ẹ báwọn yẹn ti dáhùn pé kòkó nira báwọn òde àbẹ́ẹ̀ àwọn èèyàn ní kò kó nira bá wọn ní kò kó nira bá wọn kódà alhamdulilayi àwọn èèyàn sọ pé kó bẹ́ẹ̀ dẹ̀ ni kò yẹ kó nira bá lọ́wọ́ tó tó kó nira bá báyìí kódà hmm. mo gbà bẹ́ẹ̀ onítúbí ni mo gbà bẹ́ẹ̀. àdẹ́ni tí mo ti ń sọ yìí bẹ́ẹ̀ a gbà pé ara wa ni wọ́n tẹ̀ sẹ́wọ̀n bóun lè ní pè mọ́ra wa èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onítúbí ni wọ́n tẹ̀ mo gbà bẹ́ẹ̀. ẹgbẹ́ ìgbẹ́ ẹgbẹ́ wáyé tẹ léèyàn wá ní yìí èmi ò dín yàn èmi wá ní. àdẹ́ni tí mo tún sùn yìí fẹ́ àgbà pé ara wa ni wọ́n tẹ̀ tẹ̀ fóun lèmi ń pè mọ́ra wa yìí èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onítúfí ni wọ́n tẹ̀ mo gbà bẹ́ẹ̀. sẹ́wọ̀n pẹ́ẹ́lí ti pé bàbá yìí mọ́ ara wa mm. ara wa ni onítúfí ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè mm-hmm. èèyàn wa ni èèyàn wa ni ẹ ẹ jábọ́. ó fi Bàbá ní Súfí máa ń ṣe rẹ̀ ní ẹgbọ́n àwọn náà ni mò ń kò sí yẹn. Súfí máa ń ṣe rẹ̀ ní. Ìjọba fẹ́ béèrè béèrè béèrè béèrè nígbà tí lẹ́kìtì lọ fẹ́. Ìjọba fẹ́ lẹ́kìtì ọ̀sẹ̀ yẹn lọ́sẹ̀ lẹ́kìtì ọ̀sẹ̀ yẹn ní ṣíṣe mi ta. Wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ẹbí ti èrè ẹ lọ èyí tó bá ti èrè ẹ bẹ yóò máa ṣe lọ fúnra ara ẹ níta gba ẹni bọ́ọ̀dì fúnra ẹni. ṣe ẹni báyìí nìsín bàbá mi ti rí ìgbà ọlọ́sọ̀ ọ̀rọ̀ yẹn ní ìsìn ẹgbọ́n ojú ìṣera rẹ̀ ẹgbọ́n ẹ wo ni ẹ̀sùn bá àtòkù sọ́run. ṣé ọ̀hún yín ló kó o sí ni? bẹ́ẹ̀ wà ọ̀rọ̀ ẹ wo yé ìfìlà tó dé sórí. ẹ o bọ tó ọwọ́ yóò ju gbogbo tó fi ra fìlà tí mo tó lówó ẹ tó fi ra nǹkan ẹ o jẹ tó lórí ẹ tó dé etí o dà ẹ sá ìyá bọbọ. sọ wá lérò lẹ́yìn àbí ò lérò lẹ́yìn. tẹ̀sí ẹ kò lérò lẹ́yìn kò lérò lẹ́yìn tó ó délé yín tó tó kò sí yín lọ́rùn tó wá wọ́ yín. ó ń ṣe nǹkan ẹ ẹni tó bá dẹ̀ ẹni tó pé òun tó bá tẹ̀lé tèdè ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà tẹ̀ tòun ti kó tẹ̀lé yìí náà kó jẹ́ pé kó tẹ̀lé yìí náà àdé mi gbà bẹ́ẹ̀ èèyàn wa ni wàhálà èèyàn wa ni rẹ́tọ̀ ẹ báwọn yẹn ti ń dáhùn pé kò kó nira bá wọn ó dà bẹ́ẹ̀ àwọn èèyàn ní kò kó nira bá wọn ní kò kó nira bá wọn ó dà alhamdulilayi àwọn èèyàn sọ pé kó bẹ́ẹ̀ lẹ́ni kò yẹ kó nira bá lọ lóòótọ́ tó kó nira bá báyìí ó yá kó gbà bẹ́ẹ̀ onítúbí ni kó gbà bẹ́ẹ̀ àdẹ́ni tí mo ti ń sòyí bẹ́ẹ̀ a gbà pé ara wa ni wọ́n tẹ̀ sẹ́wọ̀n fóun lè ní pè mọ́ra wa yìí èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onítúfí ni wọ́n tẹ̀ mo gbà bẹ́ẹ̀. eléyìí tẹ́ ẹ wá yìí tẹ́ eléyìí wa ni yìí ebi ò yẹn ebi wá ni àdẹ́ni tí mo ti ń ṣòyí القلم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يعني الشيعة بروجرام اليوم أنا بصريني أسمع